بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفصل الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنا ń sọ pé fún ọlọ́run ọba aláàánú jùlọ a ń tọrọ ìkẹ́ àti olùfẹ́ wa olùṣìpẹ̀ wa àlùfáà wa àgbà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ìkẹ́ ọlọ́run kó mọ bá nábì náà tàwọn aráàlú rẹ̀ tàwọn sọ̀hábà rẹ̀ àǹbẹ̀rẹ̀ wọn bá kó sànú àwa náà pẹ̀lú àwọn òbí wa àtàwọn àlùfáà wa àtàwọn ọ̀gá wa àti gbogbo àwa jẹ̀mọ́ àlọ́kùnrin wa lóbìnrin lọ́mọdé àti lágbà ọlọ́mọsáfàánú ẹ̀yọ́ àpọ̀lá àtàlùkẹ́ àmà onídìí ń jẹ́ òru karùn oṣù Ramadan 1446 lẹ́yìn àná Muhammad sallallahu alaihi wasallam láti bòrò Maka lọ sí Madina an bá jùkú tafsiri wa lọ ní markaz wa markaz Umar bin al-Khattab al-Islamic al-Nainbai sura ta yin kira ní suratu Yusuf aya 67 láti gbéra ní òní yìí ọlọ́wọ́ bá ń bẹ̀ dípò yíwájú bá ti màsàlàyé ẹ̀ lọ ọlọ́wọ́ Qur'an Karim anabi yaakub aleyhi salatu wa salam nígbà tó ti gbà pé kí àwọn ọmọ bàbá yusuf kó máa mú bíníyàmì lọ ó wá ń fún ọ ní yànsí àti wàkàrà yá bẹnìyà yá bẹnìyà látẹ́lẹ́mọ́. Yakub aleyhi salatu wa salam nga to ti gba yí pé kí baba Yusuf kó máa to je tó Yusuf ọmọ ẹ̀yà ọmọ bàbá rẹ̀ gba ni nígbà tí olùbẹ̀ ya bá níyà ọmọ mi bá tẹ́lẹ̀kọ́lọ́ mi bá mi wà hìlù tẹ́ bá dé mísírà ẹ má balẹ̀ gbogbo yẹn wọ̀dùkúrò min abuwaabi mutafarraka ń kálukú lọ́kọ̀ tọ̀tọ̀ nígbà wọlé káwọn kan gbá báyìí wọlé káwọn kan gbá báyìí wọlé nítorí kíni ọmọ ọgbìnì àǹkùn mìíràn láìṣe mi ṣe o mo ni inil hukmu illa lillah ìdájọ́ ọjọ́ ìṣẹ̀lẹ̀ sí ọwà lọ́wọ́ ọlọ́run ọba àmọ́ ìmọ̀ balẹ̀ kọ̀ọ̀kan ọlọ́run ọba yìí ni bàbá yín anabi yunus anabi yaakub gbọ́kàlé wà alẹ́ ìfàlẹ̀tẹ̀wákàlù mùtàwákìlì gbogbo àwọn mùtàwákìlì ẹ̀ńtẹ́ ẹ̀kọ́ gbọ́kàlé ni gbogbo olùgbọ́kàlé ọ̀gbọ́dọ̀ gbọ́kàlé ìwo ọ̀gbọ́dọ̀ gbọ́kàlé ọwọ́ ọ̀gbọ́dọ̀ kọ́fọ̀ ọlọ́run ọba nìkan náà ẹ̀ma gbọ́kàlé lọ́mọ dákàlù mi ní àyètò amara ọmọ àṣẹjọ bá ń pa wọn ni wọ́n tẹ̀lé wọn bá lẹ́kọ̀ọ́ kan náà wọlé ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n gbà wọlé ma kana yugni àná omi lọ́lá ìlú ṣe ìwọlé báyìí kò sí wọn láǹfààní yẹn kan o kò gbà wọn lè ní ọdún bá ṣẹlẹ̀ sí wọn ilé ilẹ̀ hajjatan fi nafsi Yaqub bùkátà kàtó wà lọ́kàn yọ fọwọ́ lọ́kàn kọjọ́ àhà tó gbìyà bùkátà rẹ̀ wà iná ọ̀làdọ̀ ilmi nàbí ilá Yaqub onímọ̀ ní tó yẹn onídìí ذو علم بما علمناه تعالى بما ولكن أكثر الناس لا يعلمون أما قل يقول لقل يقول يسقوي كأمام والدي ككام كنا أوليديو ولما دخلوا على يوسف nígbà tí wọ́n wọlé ló gba Yusuf pẹ̀lú àbúrò wọn awa ilé ìhàkà ó pe àbúrò rẹ̀ sọ́tọ̀ ó pè láàrin pẹ̀lú ẹnìkan ìwọ ọmọ ìyá mi bíníyàmì kọ́ra ìní àna àkókò ìní ọmọ ìyá rẹ̀ tó ń wá láti jọ yìí Yusuf ń sọ láàrin pẹ̀lú ẹnìkan fọlá pẹ̀pẹ̀tà ìbímọ kánú ya àmàlò wọn bàlújẹ mẹlẹ kábàámà ló ń máa ń ṣẹlẹ̀ gbogbo wọn rí wọn kọ́ọ̀pù lẹ́nu kọ́ọ̀pù rẹ̀ kankan fún wọn àti ọmọ ṣẹlẹ̀ mẹjọ kọjá ẹni bẹ́ẹ̀ ló jẹ onídìí tá a fi ṣe odiwa afaawa ibnu abbas radiyallahu anhu afon tafsiri agbani àti afaawa àgbà nínú àwọn onítafsir oní kala qatada ọmọlẹ́kì ibnu abbas náà ni wọ́n sáwórí àti sáwórí gbogbo wọn jẹ́ mọ́lẹ́kì ó sì ní abdullahi ibnu abbas قولي إن أولاد عمل علم يعلم يعمله بإلمه إن ذوي عمل بإلمه النبي لا يعقب وشيء إما كانت تعم تعم وقال ابن جرير ابن جرير فزاوي العلم تعليمي تعليمنا يا هنا إما كلام يقوى كيلوف ف تنبي يعقوب سباين قال ابن عباس وقتادة وسيد سدي وغيره وما فهم هي سباين وغيره إنه خشي عليه من عين أنقى يا كي وجبرك موه وجبرك موه وذلك أنهم كانوا ذوي الجمال وإيها إيها تراهم وياي bí ọmọ bàbá wọn Yusuf náà ti yáyì làwọn náà yáyì bó dẹ̀ pé yáyì tiẹ̀ bu háyà sí wọn so ah kójúkójú mọ̀ wà wọ́n torí àfa ìnàlà àyìnà hakùn torí ojúkójú àjẹ́dárí òdodo ní bá òdodo ní kò sí ìméjì ń bẹ̀ ó di tẹ̀sítẹ̀nírò fáàrísì àlà fáàrísì pé yóò máa jẹ́ kí ìbálẹ̀ ọ̀tàn lára àwọn ọmọ àwọn ènìyàn lọ́fàá àwọn ọmọ ènìyàn àwọn aláwọn kan bá pé kí ni kí wọ́n fẹ́ ṣèkà àmọ́ ojú wọn ojúkójú ni tó bá ti ibú gbà nǹkan ẹ̀mọ́ ìbàjẹ́ ni ìpín a ah, àwọn èèyàn lọ́yà yìí báyìí gbogbo obìnrin níbi tó kó wọlé lọ́tọ̀ọ̀tọ̀ tó pé ẹnì kankan ò ní rí wọn papọ̀ ó di wa ẹ̀kọ́ kan ni ni anabi Yakub alayhi salatu wa salam lọ́kọ́ àwọn mùsùlùmí tí a bá ń lọ bì kan kámẹ́ pé àwọn ojúkójú bẹ̀ ó di wa bí Yakub ọ̀sọ̀ fún mi pé ẹ má wọlé ọlọ́run iná ọ̀làdù ìlú ìmọ̀kánni mímọ́ àlàmìnáhù táwọn ọlọ́run bá fi mọ̀ níbi yàkù walakinna akthara an-nasi la ya'lamun àmọ́ kò yí ọ̀pọ̀lọpọ̀ pé àǹkàtà ah, àkùbù ṣe yẹn o ó nídìí inú ẹ̀ làfà sọ fún wa pé kójúkójú mọ̀ bá wù wọ́n gẹ́gẹ́ bí Abdullahi bin Abbas ti sọ àti ọmọ lẹ́kí rẹ̀ àti Sa'di ọgẹ́rin in paya kojukoju mọ bàwọ wọn torí ìnira àyìnà hakùn torí ojúkojú àwọn àjẹmbẹ o tí wọn kò sáàjẹ kọmọtì ń sèyí jẹ o lè pè mùsùlùmí dáadáa pẹ̀lú àwọn àdúrà odò ìbíkẹrẹ sọba àwọn olùsọmọsá àtàǹṣe òní òní ní ìkó palaba wa pẹ̀lú òkú ọlọba kí ló wá ṣẹlẹ̀ kọlu tọlá rí. Sorry, that's the omi wà mí máa mú tiẹ̀ ní tọ́lọ́ ọba ah, ah. ọlọ́run wà níbẹ̀ ọlọ́run fò ń ọlọ́run fún Thank you.

tán anabi yóò alayhi salatu wa salam ó ní pọ́ọ̀tù plan mú àbúrò rẹ̀ kalẹ̀ ọlọ́run bá ń rú ìfọ̀ ìpè falamma ja'azu bi jihadihi nígbà tí wọ́n di ẹrù wọn fún wọn náà tó ń gbòdò ja'ala sikayata fi rahli akhi ó ní kọ́ọ̀pù mú mi golden cup diamond wọ́n á fi sínú ẹrù ọmọ ìyá rẹ̀ bíríyàmínú معبد معظم àwọn ni fún announce announcement wá wáyé fún wọn pé muhammed ayatollah air ẹ̀yìn arìnrìn àjò yìí tẹ́wọ́ arajà kí ló ṣẹlẹ̀ sí innakum lasariqun wallahi dájúdájú ẹ̀dìjàre dájúdájú ẹ̀dìjàre qalu wa aqbalu alayhim wọ́n dojú kọ wọn wọ́n á fò ó pé ma tafkidun kí lè ń wá kí ni ẹ̀yìn sàfẹ́kù rẹ̀ tẹ́ fi sọ pé èlò yìí wá kọ́ọ̀lù nafkidu suwa emmerich kọ́ọ̀pù mímu ọba làwọn ọlọ́lá Yusuf kọ́ọ̀pù mímu ọgbà yìí lálejò mú isma ẹ wá tí wá gbé kọ́ọ̀pù ẹ̀ wọ́n lè máa ń já abẹ́ himlu báyìí ẹni tí wọ́n lè fúnra rẹ̀ mú wá gbá àbí mímú o á tún fún ní ẹ́sà وعن عليه وعن به زعيم ìdílé fún garanti bẹ́ẹ̀ olórí àwọn tó ń ṣe àjọṣe ó ní mo fún garanti bẹ́ẹ̀ pé tí ẹ bá tí ẹ bá ti ká sẹ́ẹ̀tì yín tí wọ́n fi fún ààrẹ lókàn ní ẹjọ́ òbí mímú mú un ṣètò lólóòdì òní o then òun tó ń yẹ á fún ní another extra ẹrù oúnjẹ kọ́ ló tẹ̀lé lẹ́yìn kò tí kàwé ni. Thank you. accuse àwọn ọmọ bàbá Yusuf pé àwọn wá kọ́pọ̀ ọba ti gold ara ẹ̀kọ́ tá à ń kọ́ níbi àwọn sóra yìí pé àwọn john àti anabi muhammad wọ́n ṣe lẹ́tọ̀ fún láti máa ó di wa àwa mùsùlùmí ọmọlẹ́yìn anabi wa ó di wà ara wọn jọ wọn ti dé ní ẹ̀tọ́ fún láti máa lo gold àbí Yusuf ń lo gold láyé pé gold jẹ́ aram lákàndì àbí Yusuf bá ti lò ìwọ tó wá ní nítorí pé àwọn ọmọ ìyá Yusuf ti tẹríba fún wọn ti sùjúdù fún ẹ̀tọ́ ni fáwọn lásìkò tiwọn kí wọ́n dọ̀bálẹ̀ kí wọ́n sojú òdìwọ́sẹ̀ gbogbo fún aṣíwájú àmọ́ lọ́gbà sùkò tí wà yìí bọ́lọ̀ sì ṣe góòlù dé wọ̀ lásìkò tí wà yìí lọ́lọ́ ṣe kí ni ìdọ̀bálẹ̀ gbọ́n máyà làzá lè gbé wọ̀ tí wọ́n ti bá ń lo góòlù láyé ní mùsùlùmí alábìlì kò ní bá wò lónà àjẹnà ọlọ́run mọ̀ sí àjẹnà léwọ̀ ní kọ̀ọ̀kan wa. kọ́ọ̀lù tẹ̀láhì wọ́n náà fọ́nà ọba búra àwọn torí àwọn nkété yẹn fi búra mẹ́ta náà ni araf mẹ́ta náà ni wáwò àti báwò àti táà ní èyí kò ní aláì àbí kò ní billahi àwọn olùbí lórí rọ́bà gbogbo ẹ̀ mẹ́pàgbọ́ ó ní wallahi tallahi thumma billahi bẹ́ẹ̀ táwọn lò mùsùlùmí ọ̀gbọ́dọ̀ búra pẹ̀lú nkàmí àfọlọ́hùn ọlọ́run bá dẹ̀ ní ìjọba bẹ́ẹ̀ búra pẹ̀lú ní kò ní tallahi àbí kò ní wallahi àbí kò ní billahi ó di wa qalu tallahi àwọn máa bàbá Yusuf ní àfọlọ́hùn rúra qad alimtum ma dina al-mufsida àwa balẹ̀ jẹ́ àwọn ẹbí ẹ àwa balẹ̀ jẹ́ ọmọ akóńnà sàrìkè àìsóbe bíi pé àgbè kọ́ọ̀pù ọba kọ́ọ̀lù fama jẹ́zá owó ìnkúntùn kọ́ọ̀bìlì àwọn ẹ̀mẹ̀wá bá ń tù tẹ́ bá gbogbo wọn ní ìjábá ti rí inú ẹrù yìí kí ni yóò jẹ́ ìyá táfi dúró kí ni yóò jẹ́ ẹ̀san tí ọmọ abẹ́rẹ́ ìjábá bá ẹrù yẹn nínú. ẹrù àwọn náà sì mọ̀ pé àwọn ti fẹ́ rù sínú ọ̀rọ̀ ẹrù bìnyamin ilé ọdún kúntùn sọ àdèké dákúrọ̀ ni káàlù jàjà mẹ́nu fi ráàlì àwọn anábì Yusuf àwọn anábì yaakù àwọn ganan wọ́n sì dájọ́ pé ẹni tábàárí nínú ẹrù rẹ̀ òun ni yóò jẹ́ ìyá yóò jìyà rẹ̀ ẹni nínú ẹrù rẹ̀ wọ́n jẹ́ òun náà kàzáàrí kaná ti di ọ̀lẹ́mì bẹ́ẹ̀ láti máa ṣẹ̀ṣẹ̀ fáwọn alábòsí alábòsí lòun ṣe ọ̀dọ̀ àwọn ọmọ ẹlẹ́bí ya kù lójú pé àwọn òbí kankan wọn mọ̀ pé plan yóò sòfò láti mú àwọn ọmọ ayé sílẹ̀ ó ti fi ẹrù yẹn gbọ́dọ̀ àbádá àbí àwọ̀ ìyá kìhìn wọn á bẹ̀rẹ̀ sí tú ẹrù àwọn ọmọ bàbá Yusuf wọn bẹ̀rẹ̀ pẹ̀lú rẹ̀ wọn bẹ̀rẹ̀ pẹ̀lú ti Bìnyámìn odi kabla wi'aa'i akhi kudo de bitoma ya annabi yusuf binyamin thumma istakhrajahu min wi'aa'i akhi laina wa mudari àwọn ni o o ni o gbogbo yẹn pé nínú ẹrù binyamin mudari binyamin already yusuf ti sọ fún mi pé gbogbo ní máa so kò bàrà jẹ́ ó mọ̀ pé plan kò bàrà jẹ́ kí ni كذلك كدنا ليوسف ليه لا كا يوسف او او او سيدا تباني دولكي ما كان ليأخذ أخاه في دين الملك kò yẹ kó mú ọmọ ayé ẹ̀dúró tó wọ́n rẹ̀ nídìí pẹ̀lú ẹ̀sìn ọba àbí pẹ̀lú ìṣesí ọba illa an yasha Allah ọlọ́run bá fẹ́ bẹ́ẹ̀ ni. nirfa'u darajatan man nasha'u fawqa a máa gbé ipò àwọn èèyàn ga jùlọ wọn lọ narfa'u darajatin man nasha àwọn la máa gbé pẹ̀ tó bá gbé gbé ipò Yusuf ga àwọn ọmọ ṣe fawqa kulli dhi ilmin alim gbogbo bá nímà ẹnìkan nímà jùlọ gbogbo ọmọ rẹ wà lọ nímà ẹnìkan nímà jùlọ ọ̀gá àgbà gbogbo onímọ̀ náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam naam ètò abẹ́lú Yusuf nínú èyí tó wá ká Yúsùfù lálẹ́ èyí tó fẹlẹ̀ yìí nígbà tí wọ́n mú kọ́ọ̀pù yẹn jáde nínú ẹrù àwọn nínú ẹrù Benjamin wọ́n á sọ wípé àwọn ọmọ bàbá rẹ̀ wá sọ pé kọ́ọ̀lù ìyẹsọ̀ tí èyí bá jalè kò dé mọ̀ fún ìyá wọn ni wọ́n jáde bí àṣà Yorùbá ọ̀kan sára ká ákùnrin lọ omi nǹkan ọmọ ìyá rẹ̀ kan náà jalè rí ta ni wọ́n bá wí Yusuf sí ọ̀jalè ni wọ́n kúrọ́ ọmọ ní ilé ìlú abí Yusuf nù lòun náà ti sọ̀rọ̀ tó gbé fún wọn fàásàrà ha Yusuf ilé ọgbọ Yusuf la ó wá dákẹ́jẹ́ ó ti sùúrù àmọ́ síbẹ̀síbẹ̀ náà kò ló mú ẹ fi náà sí wọ́n láàmù yẹ́bùdí aláhùn kò fi hàn fi wọn gbé ara o àmọ́ káwọn gbé pé kààlà àǹtùmṣẹ́rù màkánà ẹ̀yẹ burúkú lẹ́yìn ó sáwọn ọmọ bàbá rẹ̀ àwọn síwájú pé èèyàn burúkú lẹ́yìn wallahu a'lam bima tasifun ọlọ́run ọba ló sì mọ gbogbo tẹ́ẹ̀ gbé kẹgbà ní ó ṣàpèjúwe fún yìí sórí wọn kọ́ ọmọ Yusuf ọmọ ìyá rẹ̀ tí wọ́n ń wúyẹ̀ fún Yusuf àwọn náà sì mọ̀ pé kọjá ni ó di ọ̀rọ̀ yẹn bí Yusuf nú fi sọ̀rọ̀ sí wọn náà lọ́wọ́ adigun. الله أكبر idan zuwa لظالمون ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n rìn fún àrí pé nígbàtí wọ́n ti rí pé ọ̀rọ̀ ti yíwọ́ wọ́n ti rí kọ́ọ̀pù nílé ẹrù bẹ́yàmì qalu ya ayyul aziz wọ́n ní dojúkọ yusuf wọn ò tó bẹ́ẹ̀ láti pé yusuf wọ́n ti mọ̀ pé yusuf wọ́n ní wọ́lọ́lá inna lahu abdan kabira ọmọ tó rí bàbá rẹ̀ jẹ́gbàá náà ọ̀kúlù àhàbẹ́nà mọ̀kánà afaramọ́ ẹ̀mọ́ nìkan nu wa instead pé òun ní ẹ̀mú kalẹ̀ o ẹ̀mọ́ nìkan nu wa pé ẹ̀jẹ̀ tá a bá mú nu wa yẹn òní ọ̀rọ̀ pọ̀ iná nàrà ká nínú mọ́sínì àgbẹ̀ mọ́sínì ìdádá ní ẹ̀dá àkókò mọ́ bàbá rẹ̀ ń jẹ́ bàbá rẹ̀ ń jẹ́ ó di ẹ̀mọ́ nìkan nu wa. وهو يحبك حبا شديدا فبان النفي عن الكبار ثم تؤتي يوسف بقبول فيال ولا يوسف بكسر دنيا منه قل إنا نراك من المحسنين أبقى يريني نقل قال معاذ الله أكاد آه، يلوبا أكاد يلوبا بو لكن مو أنت ترى في الفضل أن نأخذ إلا ما وجدنا متاعنا عنده ẹni tá a rí ẹrù wa lọ́dọ̀ ẹ̀ náà mú bí àwọn ọbẹ̀ mú Bíníámìn kalẹ̀ ni torí ilé ìdí mú bàbá rẹ̀ bàbá àwọn gbéra bàbá àwọn fura bàbá àwọn ẹ̀kọ́ mọ̀ òun jalè yóò bẹ̀rẹ̀ lọ síbẹ̀ kó ló gbọ́n tẹ́sẹ̀lẹ̀ ó di mọ̀tánà ìdá ìnà ìdán lọ́gọ́ọ̀lì mún tó bá fi mọ́lò mí ìrọ́pò rẹ̀ àtàbùsí nù alábòsí làwọn náà nù kí lọ́wọ́ dé náà. jẹ́ kí ọ̀gá wọn wọ́n gbà wọn bẹ̀rẹ̀ Yusuf wọ́n bẹ àwọn àgbèrè pé ẹ fi ọmọ yìí lẹ̀kẹ́ mọ́lùmí wa ọ̀nàmọ́ ìtayà aṣọ omi nù ńgbà wọn ṣe dọ́kọ̀ tí wọ́n lóṣù pé àwọn eléyìí ò ní gbà o àwọn eléyìí tí táwọn bá fi ẹlòmí táwọn bá mọ́lùmí kan àwọn sàbòsì òun nígbà o kálá sọ nàìjíríà wọn bá bọ́sẹ̀ kala kabiru ẹ̀gbọ́n gbọ́n dáwà sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ alam ta'lamu anna abakum qad aqada alaykum mawthiqan min Allah lọ́gbàgbé o kí bàbá yín ó ti báyìí ó ti kẹ́ búra kẹ́kẹ́ gbé àdéhùn pátọ̀ lọ́nà pé ẹ̀ ní tí Yusuf kí Bíníámínì ó gbọ́n padà sílé nínú ọ̀la min qablu ma faradtum fi Yusuf báyìí ẹ̀mọ́jẹ́ ti Yusuf níjọ́sí so ẹ máa gbọ́n owó ẹ máa ẹ máa fẹlẹ́ni abúlé àlà àrùdà èmi ò ní kó lẹ̀ yìí o èmi ò ní kó lẹ̀ pé máa kó lẹ̀ gbọ́dọ̀ lọ́wọ́ kí bàbá yẹn máa bínú sólù rẹ̀ èmi ò ní kó lẹ̀ yìí o àti àyà àdánà lè yà àbí àti tí bàbá mi bá gbájú ọ̀rọ̀ kò tó máa bọ̀ wálé àti rí pé ìwọ̀ kọ́ ni ó jọ wára lọ ni máa bọ̀ wálé tí bàbá mi ò fi yọ̀ǹda fún mi kí máa bọ̀ wálé nìkan àwọn yàrá kò òbí tó lọ́ fi dájọ́ rẹ̀ lé mi lórí láwọn alílẹ̀ inú àkúsílẹ̀ ìlú ó di owó àkẹ́rù hakimi ọlọ́ọ̀bá náà lọ́ba tó mọ̀jọ́ da gbogbo dájọ́ lọ ìrọ̀jẹ́ o ìlà àbíkù ẹ̀yẹ yòókù ẹ̀lọ́bá bàbá yìí ẹ̀lọ́bá bàbá wa fàkóòlù kẹwàá sọ fún mi yá àbáyà ìwọ bàbá wa iná bí mẹ́ka ọmọ rẹ̀ jáde ọmọ rẹ̀ jáde wọ́n máa ṣèhídìnà ìlà bímá àlùmọ́ àdìrẹ́jáde sí àdìrẹ́kọ̀jáde àdìrẹ́kọ̀jáde àfi dàbámà. ìtàbá mà ní ìtàbá mà láàmà ọ láti jẹ́rìí sí mi ọmọ akùnà a àfìrè ààrẹ jẹ́ ní tọ́gbé kí ni ọmọ ntọ́pamọ́ àwọn ọmọ anábì Yusuf anábì anábì yá kùn náà ọmọ ntọ́pamọ́ ìwọ́ wa ń tẹ̀lé ẹ̀wò lọ ọmọ ntọ́pamọ́ ń wọ́sálù ọ̀kàrìyà bèèrè àwọn aráàlú tẹ́ pé àjọ wà pẹ̀lú wọn tẹ́jọ ìrìn kò àwọn oṣooṣù gbogbo oyè lójúwọ̀ lẹ́tì àkùbárù náà fi hàn pé àwọn náà lájọ darí bọ̀ kí bàbá bèèrè lọ pé sí òótọ́ ni ọmọ mi ẹni pé wọ́n mú kalẹ̀ mi. wà iná lọ́sọ àdìkò wọlá ìdájúdájú dúdú là ń sọ ẹni pé ọ̀rọ̀ wọn ibà nígbà pé dòdò ni ó yàtọ̀ sí ọ̀rọ̀ wọn ti jọ sí ìgbésí wọn ní òní gbà wá gbọ́ wọlá ọkùnrin náà sọ àdìkò yìí kódà bá jẹ́ olùdó àbẹ́gbẹ́ ayé wọ́n lọ direct pé kí ni wallahi òdodo là ń sọ wọ́n sọ pé onígbà wà gbọ́ kódà bá máa ń sọ òdodo gbólóhùn pé kódà bá máa ń sọ òdodo wọn pé irọ́ ni wọ́n ń pa ni náà kí ló wà ṣẹlẹ̀. tó sọ fún wọn jọ sí tí wọn làwọn ò rí Yusuf náà lọsọ bí lè kàálà bá sọwọlá lákùnmọ àǹfọṣọkọmọ àmúrọ káì ẹmí gbogbo nǹkan sọkàn yìí ní tó sọ fún wọn jọ sí yìí náà lọsọ fún wọn fasabrun jamil ní ṣe sùúrù tó rẹwà àti ayé àti ní ìbíhìn ọlọ́wọ́ bá yóò mú wọn bá mi yóò mú wọn bá ìdílárúwá tó fi kútu gbọ́ àwọn ìdílé kò nìyẹn àwọn mélòó ni wọ́n wà lọ́rùn ní ìsìn àwọn méjì kọ́ àwọn mẹ́ta ẹgbẹ́ àwọn méjì ó ní asọ̀rọ̀ àyà àti bíhìmà àmọ́ bíhìm èdè ó ní singular ó ní musanna ó ní jamu àbí ọwá ní ọlọ́ọ̀bá mọ̀bìnrin wọn wa abdullahi bin abbas radiyallahu anhu ó ní gbogbo asa àtúbọ̀wá ní Qur'an dájúdájú ọlọ́ọ̀bá mọ̀bìnrin wọn wa torí òun gbà pé iṣẹ́ alátìrísù bàbá yẹn alátìrísù léwu láyé yóò fẹ́ gbà káì ọlọ́run bọ́ba mú ọ wa ọ̀sọ́bìnrin jamil àtàlọ́ àyà àti ẹni bíhìm jamil àti gbogbo wọn pátápátá àti yusuf àti binyamin àti ẹgbẹ́ wọn tó lóun ní wálé àti ọlọ́ba ti làjọ lórí òun yìí ó di gbogbo wọn pátá iná òwò wàlà àlímù hakim òun náà ọ̀kàlà yá àṣàfà ọmọ sí o kò tún dákọ̀ àwọn yòókù mọ́ kò dákọ̀ rúbẹ́ẹ̀nì àti bíníámìnì yusuf náà yá àṣàfà àlà yusuf ìgbà yẹn àwọn ò sì máa lo inna lillahi wa inna ilayhi raji'un tí gaba ṣẹlẹ̀ sí wọn yá àṣàfà ọmọ sí o òde yá àṣàfà àlà yusuf abdulayi ayinawo ìbànújẹ́ ọmọ ojú ìrìnà ojú rẹ lọ nínú ọ̀rọ̀ ọ̀sìn fún bànújẹ́ owó kazeem ó lè bàjẹ́ tó pinnu ẹ̀ bàjẹ́ kazeem lọ́fà kazeem ló kọ kazeem ló kọ àwọn ọmọ wa kéde kazeem ẹ má pè pé akọ ìpè akọ ìpè má pè kazeem kazeem ara o kazeem kọ kọ́ọ̀sìm ni ó kọ rẹ̀ òye ló kọ kéde kazeem kazeem kazeem ìbànújẹ́ ni kàràtàláhìí bàbá wọn ó sì búra náà ló sọ pé aráàfin mẹ́ta náà làbọ̀ sí búra wáwò àti táwò àti bá ó di àwọn ọmọ ìyá yẹn àwọn ọmọ bàbá yẹn tó jẹ́ òkú ìwé ni káàlù tẹ́lẹ̀ yìí tẹ̀kọ̀ òníyẹ ògùn lẹ́jọ́ mọ̀ yẹn Yusuf àwọn ti gbà pé Yusuf ti lọ àwọn bàbá àwọn gbogbo orí ayé wọn ti gbà pé Yusuf bàbá yẹn gbà pé àlátọ́mọ yẹn tẹ̀ gbẹ́gbẹ́ bẹ́ẹ̀ yọ ọ̀sẹ̀. ودي تذكر يوسف حتى تكون حرضا او تبقى قدا او تكون من الهالكين تلو في موسله اما نتي يوسف نان تفكو قال انما اشكو بصي واذني الى الله ودي بنوجيني ati ayiri ayiri ọmọ mi kò sẹ́ńtì máa ma sọ fún àfọlọ́wọ́n ba wà á lọ mi nà láàyè má là tà là mi ẹ̀yin kò yé yín ni èmi máa tẹ̀dọ̀ ọlọ́wọ́ ba maari ndị ụwa wá ènìyàn mà òyà bí a ṣe mọ̀ pé ndị ògbéga kìyàmà ọjọ́ ọjúmọ̀ ni wo ni àmà àmọ́ ọjọ́ ọjúmọ̀ ni ọjọ́ gbéga kìyàmà òtún ọlọ́run kó sànù à kí ko wuri sosai gbogbo tí ń ṣẹlẹ̀ yìí kì í ṣètò gbogbo ẹ̀yìn ìyá abalẹ̀ ya ẹ̀yọ́ máa mi ò ìlàgbó bàtà àṣàṣọ òfin mi ni yóò sọ wọ́n àkè ẹ lọ padà sọ sí mísírà kẹwàá wádìí yóò sọ àtúmọ̀ ayé kẹwàá bí yóò sọ wádìí tó dáa ni àbútà jasus ni èyí tí ọ̀dà àmọ́ àṣàṣ ẹ̀wádìí wà tó dáa ó ti àkè wọ́n láta tààsù wọlá tààsù mi lọ́wọ́ ìlà ẹ má dáta máa nu àánú ọlọ́ọ̀bá nu orí ọ̀dọ̀ ọlọ́ọ̀bá ẹ má dáta máa bẹ̀. iná òlà yà aṣọ mi lọ́wọ́ ìlà ìlà kọ́mi kàfẹ́ kò sẹ́ni tí máa dáta máa fi kò sí kò sí ṣeéṣe fọlọ́ọ̀bá àfàwọn kẹfẹ́rí kẹfẹ́rí ni máa dáta máa fi kò kò lè yòó ṣeéṣe mùsùlùmí máa gbà pé ah, ọlọ́ọ̀bá ó ṣe ẹ̀yin ní wọn padà sí Mísírà tí wọ́n wọlé lọ bá Yusuf tí wọ́n lọ bẹ̀rẹ̀ kọ́ọ̀lù yá ayọ́lá azeez ọlọ́lá oníkẹsìdìrì ìwọ́lọ́lá jùlọ mùsàlánà wà áàlánà bùdòrà ìnira mú wa ìbànújẹ́ àárọ̀ mọ́ wa kan tí kò kò jẹ lọ́dọ̀ lọ́dọ̀ tí wọ́n lọ́hùn lẹ́yìn náà eléyìí á mú nǹkan kan tó nǹkan wá láti béèrè wọn fa awfu lana kayl dákun ẹ̀wọ̀n oúnjẹ fún wa ẹ̀wọ̀n oúnjẹ fún wa sọ́jà alẹ́ yìí kó lè kó tó ṣe sàárà fún wa wọ́n tó dùn wá ìdá owó wa tó bá mú wa kó tó nǹkan kó tó lọ ṣe sàárà fún wa inna Allaha yaghfir mutasaddiqin àjídájú ọlọ́wọ́ bá ìmọ̀ àti ẹ̀sán fáwọn tó bá ń ṣe sàárà lọ́fà sàárà dáa púpọ̀ bóyá nínú Islam ẹ̀gbọ́n ṣe sàárà lọ́pọ̀lọpọ̀ ọlọ́mọṣàgbàdo àwà náà.

subhanahu wa ta'ala wọ́n wá fún wọn bó yusuf wá fara rẹ̀ wọ́n báyìí bá yusuf wá jáde sí wọn káàlà alimtum ma fa'altum bi yusuf ǹjẹ́ yìí wọ̀nyí ẹran ti ń jẹ́ ẹsẹ̀ fún ẹmọ ń jẹ́ ẹsẹ̀ fún yusuf ń jọ̀sìn tí ẹni kòkó jẹ́ tí ẹmọ ń jẹ́ ẹsẹ̀ fún yusuf ń jọ̀sìn إذ أنتم جاهلون متى جاء علي مكان علي مكان يبقى أنا في سبيلك أقول لك يرون لو هو شارع aláìmọ̀kan ní máa ń rò pé ó lè di ọlọ́run lọ́wọ́ ṣe tó bá bẹ́ẹ̀ ṣe nǹkan kò sí tó lè di lọ́wọ́ kọ́ọ̀lù àìnàká la ń ta Yusuf ó ní a àbí wọn ní Yusuf àbí nǹkan tó la ń ta Yusuf Yusuf ti yí kọ́ bàbá tó ń wò mí bí i àpò kò ṣe ó yẹ kára ìbí Yusuf ìbí Yusuf wàá rìn àṣì ọmọ ìyá àti ìlú ọmọ ìyá mi lórí yìí kádà mẹ́nà lọ́wọ́ àlè ọlọ́run ló sọ̀rí fún wa ọlọ́run bá dájúdájú ọlọ́run sí orí fún wa iná ọmọ yẹn tẹ́kọ̀lọ́wà gbogbo ẹni tó bá ń pààyà ọlọ́run bá iná ọmọ yẹn tẹ́kọ̀ ẹni tó bá ń pààyà ọlọ́run bá wọ́n yẹ sùgbẹ́rù tó bẹ̀ ṣe sọ̀rọ̀ fún iná lọ́wọ́ aláyọ̀ wà á jẹ́ ọlọ́run bá kùnrin iṣẹ́ yẹn gbogbo wàhálà tẹ́ ní onírè bá ṣe kò ní rárá rè ọlọ́wọ́ sanlẹ̀ san lára yé ètò rẹ̀ sàn lágbára bí mo sọ fún àwọn jama tẹ̀lẹ́gì tábà lọ jáde táwọn èèyàn bá lọ jáde pẹ̀lú wa ó yàn ẹ̀mẹ́bànújẹ́ effort yàn ní gbé effort yàn ní gbé ó lè ọlọ́wọ́ bọ̀ ní rárá rè lọ́wọ́ àpèjúwe mo mú wá fún wa níjó ni pé bí ẹni tó ru ọkà bàbá ni tó jù sílẹ̀ nìkan tí wàá gbé gbogbo ẹ̀kọ́ ní ìgbà omi tó pé ilé ọlọ́ra pẹ̀lú ògùn ọlọ́run ọba yóò jàbílẹ̀ tí yóò mú irúgbìn mi jáde. inna Allaha fa inna Allaha la yudi'u ajra al-muhsinin tẹ bá ṣe effort person ẹ bá rò pé ó gbìn ẹ jẹ́ ń bẹ̀ àwọn ọmọ yóò jẹ́ ń bẹ̀ àwọn ọmọdé yóò jẹ́ ń bẹ̀ yóò fà pé a máa ṣe effort person láti ṣe effort person ọlọ́run dùn nínú láyé ọlọ́run dùn nínú láyé ó di búṣirọ lọ́hùn búṣirọ fi láti dúnìyà òfin àkúrọ̀ ọlọ́run sọ̀rọ̀ fún yín láyé tó ní yóò máa dùn ó mú sàtòrò fún ọlọ́run kọ́ọ̀lù tọ́lùláyè wọ́n tún àwọn náà wọ́n ń búra afọlọ́wọ́n búra kàdà á sẹ́rẹ̀ kọ́ lọ́wọ́ àmì ọlọ́run gbé ọgá jù wá lọ ọlọ́run gbé ọgá jù wá lọ bàbá kan ní sọ fún ọmọ rẹ̀ orí pé àwọn ọmọ rẹ̀ wọn fẹ́ kọ́ pé pẹ̀lú ọ̀kan ní ọmọ tọ́lọ́run ó sì sùúrù ni ìwọ àpèjúwe rẹ lára ọmọ àwíyá rẹ àpèjúwe ahányi lára aha ahányi gbogbo tó yípo kí eyi ni ṣé ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n tó bá kàn lẹ́ tó bá tó bá báyìí yóò dúdú rí ni rẹ ń dáàbò bò bí ekòló nú ni ekòló nú ọlọ́mọta máa dáàbò bò wá tí wá lọ́rẹ̀ pẹ̀lú àwọn ọmọ ìyá wa àti àwọn ọmọ bàbá wa ó di káàlù tàlùláhì wọn àfọlọ́ bàlá kadà á fẹ́rẹ̀ kọlọ́ àwọn àlẹ́yìnà ọlọ́mọ bá sọ́nà tàà lọ́gbé ẹ̀ka jùlọ wà ń kúnná àkàtẹ̀ ẹ̀yìn àti mistake o mistake ńlá láṣẹ mistake ńlá láṣẹ kọ́lá láti sọ̀rọ̀ bá àlẹ́ ìkúnlẹ̀ yòǹkà kò sábà máa fún yín mọ́ kò sí àbúrú fún yín lóyún mọ́ ọlọ́run ọba subhanahu wa ta'ala tó ti ní kẹwàá ọlọ́run ọba subhanahu wa ta'ala yóò fojú mi àlùyọ́mọ yẹ́kùsùlùlọ́ àwọlẹ́kùn anábì yusuf lónìí ọlọ́run fúrẹ́sẹ̀ yìí olùmọ́sá fúrẹ́sẹ̀ tiwa náà jù wá òun wà arahamur rahimin ọlọ́run ọba dẹ̀ ní aláàánú gbogbo aláàánú olùmọ́sá àtàánú wa láyé àti láyé kéhàmà já wà náà tọ́lọ́wọ́ kẹ́ ọlọ́run àkọ́ àánú kẹrìbù náà. يشهد أن لا إله kó sànù wa bàbá yìí ó ti sunkún sunkún sunkún ojú ti fọ́ ti sunkún sunkún sunkún ojú ti fọ́ kí ló wá ṣẹlẹ̀ ọlọ́wọ́ á fi agbára rẹ̀ hàn látara ọmọ rẹ̀ yóò sùn kan ló ìlú àbí ìkọ̀míìsì ìzáàbò ìkọ̀míìsì hàdà ó ní ẹwù tí mo wọ̀ yìí náà yẹ ẹ̀mú ẹ̀mú ẹ̀wù mi yìí ẹ̀mú lọ sílọ̀ bàbá mi àlùkò aláwọ̀ kẹ̀ẹ́dàbò lójú kẹ̀ẹ́dàbò lójú wọ́n ní àdìgbò yorùbá ní yáà ti bọ̀ sí ra ojú tó fọ́ ìyọ́ pàrí náà bẹ́ẹ̀ náà lọ́wọ́ ti síbẹ̀ fún ọdún Yusuf wọ́n á tó ní ibi àálẹ́ ìdí àjùmọ̀ àyè gbogbo yẹn ẹwà kókò lókù tẹ̀ o bàdàwí jẹ́ ń gbé o ẹkú bẹ̀ fàtó ìdí gbogbo àwọn ẹbí yìí pẹ́lẹ́wátá ìkẹ́kọ̀ọ́ wa afáwa àbúwálá mọ̀ọ́dúnrún rahimahullah inú tafsiri rẹ̀. ó ní níjọ́ náà àwọn ni ọma ọmọ ọmọ gbogbo pátá awa eti ni wọ́n lọ sí bísírà pẹ̀lú ọmọ tiẹ̀ olóyè ọmọ awa àwọn méjìlá làwọn bani yaakub sanko bani israel àmọ́ ọmọ ọmọ wọn ti wọ eighty three ní wa afáàgbà àbú alámọ̀dúdú ra na ebi tí àwọn tó wọ́n bẹ́ẹ̀ kú misira àwọn six hundred thousand ni wọ́n wọ́n ti produce produce produce wọ́n ti wọ six hundred thousand ìjàmbá ìjàmbá ẹgbẹ́ kan sí èmi ó lè yìn bẹ́ẹ̀ ni wọ́n ti lọ kẹwàá kó gbogbo àwọn ẹlú bí àárín kan gbọ̀n yìí wọ́n lọ máa fọ́tọ̀ lọ́tẹ̀ ẹ̀yẹ nígbà wọn dé báyìí sí ìlú misira padà lọ́dọ̀ bàbá wọn Yakubu kó tó di bísíkà ní bàjọ àbàdà wí wọn kó lọ yaakù tí wọ́n tú ẹrù kọ́ra àbúhùn bàbá yẹn sọ báyìí pé bàbá yẹn tó wà lọ́dọ̀ rẹ̀ àwọn tó wà ń ta òun tí ìwọlé àwọn tó ń tẹrù ni bàbá yẹn wá ń sọ fún àwọn tó wà nílé pé àá kí ló ń ṣẹlẹ̀ inni la ajidu riha yusuf wallahi dájúdájú mò ń gbóòórùn yusuf ẹrù tí wọ́n tún yẹn mò ń gbóòórùn yusuf ń bẹ Allahu akbar lọ́wọ́lá àǹtọ̀fọ̀mìlì pẹ̀lú pé àgbà yọ ọmọdé ṣe máa àgbà ti dé wọ́n dé ọlù tẹ̀lẹ̀ ayé àwọn tó wà pẹ̀lú pé àfọlọ́bùrà ìnẹ́kàlà fi dọ̀lá àlìkàkàdé gbígbá àṣìṣe john náà tó wà ń bẹ náà ló ti wà ń bẹ dìtì yusuf báwo yusuf jẹ́ pé ó ti lọ ó di eré àgbàlódé àgbàlódé ọmọ yorùbá zalik eléyìí ni ànàbí yaako tó ju gbogbo àwọn ọmọ yẹn lọ gbogbo àwọn ọmọ tó wà lọ́dọ̀ àgbà wọn pé ah, ó lè gbọ́ ọrùn Yusuf falamma jaa al-bashir naam. falamma jaa

nígbà tí Bashiru wá dé olùfún ní ròdùnú ni ìròdùnú wọlé wá bá Ànábì Yakub tó wà alukọ́ọ̀hó aláwọ̀dì ó wá mú ìmọ̀ aṣọ yẹn ó wá dàbò bàbá yẹn lójú Allahu akbar fọ̀tọ́ dẹ̀bọ̀ sí ìrọ̀ ìdínà rẹ̀ kàpadà ní títí di fọ́yìn ọbẹ̀ sí rìnà kààlà alam akul lakum inni alam min Allahi máa mi ò sọ fún yín mo mọ̀ tẹ́ ẹ̀ máa kílọ́mà àláti ọyẹ yusuf ti dá ìlàjọ sí i ọmọ ìgbéyà yọsí kálù ya abáàdà àwọn náà ti wá túbá ìjábá náà túbá ọmọ ìyá mi ní islam àdàwà lọ́kì inú ramadan làwà yìí mọ́n sọ àmà ramadan imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi mọ́n kọ́ àmà ramadan imanan wa ihtisaban ghufira lahu ma taqaddama min dhanbi mọ́n kọ́ àmà laylatul qadr imanan wa ihtisaban kò sẹ́ni tó ní qualities mẹ́ta ní gbogbo oṣù àfihàn ramadan nìkan ọlọ́mọ máa kóore ní mo sùn yìí ẹni tó bá gbà wẹ̀ ramadan pẹ̀lú ímẹ́ẹ̀lì tó dáa tó dẹ̀ nílé tí inú àánú ọlọ́ọ̀bà tí ọ̀fẹ́ jí ọlọ́ọ̀bà ọlọ́run gbogbo ẹ̀sìn tó tẹ̀ máa fò fún ẹ̀jẹ̀ máyẹn ìtẹ̀kẹ́ráàkì ọkọ̀ gbogbo ẹ̀sìn tó tẹ̀ máa kọ́ ẹ̀jẹ̀ ó di lẹ́yìn náà máa ń kọ́ ọmọ púpọ̀ bá ti yẹ tàràwì ní ramadan ìmọ̀nà ìtìsáàbà tààjú lóru ó من قام ليلة القدر أنت بعد جلور وأبي إيمان وإتسام كسوسة إني أوديوا بولا سوا تكون كونجيا ليلة القدر ونا نقول يكون كم جماعة ما كي شاي لي جماعة ما كسب عن جماعة جماعة الله تفاوضني جرانتي لا تدعو النبي محمد mùsùlùmí tó wá kí ìṣá ìjẹmọ àbíyá tó fi ìdajì òru kírun tó wà tó wá bọ sí tó kásùbà jẹmọ àbíyá tó fi ìdajì òru orí ẹ̀ bí àpẹ omi ẹlẹ́fẹ̀ gbogbo orí yìí ni sukari pé ó tó wá tó wá kí tàrà rí fún áà ọ̀jẹ̀ ọlọ́run jẹ́ bí a sórí rẹ̀ ọlọ́ọ̀bà ó dé bàbá àlóbi ẹ̀yà kù gbogbo tẹ́ mọ́ kọ́ọ̀lù ya abáyànà àwọn náà wá tú wá báyìí wọn náà bàbá wa ìsẹ́kùfẹ́rù rẹ̀ nà ọ̀dọ́ náà bàbá àtọ́rẹ̀ ẹ̀sẹ̀ wa àti sẹ́ lọ́wọ́ba bá àtọ́rẹ̀ ọlọ́wọ́ àwọn náà sẹ́ lọ́wọ́ bàbá àforíjì wọ́lọ́ọ̀bà tẹ́ bá àtọ́rẹ̀ àforíjì wọ́lọ́ọ̀ fún wa jágbádùn ìjà yìí wọ́n istaghfiru rabbakum kí ni thumma tubu ilayhi yumati'ukum mata'an hasanan ila ajalin musamma ọlọ́run ni wọ́n istaghfiru rabbakum ẹ tọrọ àfojúdé ọlọ́run báyìí thumma tó ẹ sẹ́kọ̀ọ́ kí ni yumati'ukum mata'an hasanan ọlọ́run ti kẹ́ gbádùn dáadáa kiri gbádùn àwọn tí wọ́n gbádùn olórí gbújọ kó gbogbo wa jẹ yìí tẹ gbádùn gbádùn dáadáa ọwọ́ ń gbàtẹ́lò láyé ẹlò dáadáa ọlọ́run já olùdàdà ọlọ́run wa. وني يا أبانا استغفر لنا ذنوبنا با بلوبا قفلت ونوا إنا كنا خاطئين أتكتيو أتجودا قال سوف أستغفر لكم ذنب ربي بأباب أموي لا يكفي ما باين ترى فرجي نبي لا ياكل أوفيكم ترى فرجي لا تقتلوا ما فرجي لا تكون ساري أتكون ساري لا لا ما لا تلفعي لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا لا bàbí láyé àkùn nígbà tó máa rọ́jò kankan bí asáárì yìí kiri yẹsẹkfirón àwọn tó máa tọrọ àforíjì lásìkò sàárì já máa tọrọ àforíjì lásìkò sàárì tábà jí tábà jẹun ká máa tọrọ àforíjì bàbá yẹn ní sọ́kọ̀ asẹ́kfirò lakum rabbi màá bá yín tọrọ àforíjì lọ́wọ́ bá mi innahu huwa gafuru rahim ọlọ́wọ́ bá ọba tí máa foríjì ní ọba tí máa kẹ́ni ọlọ́wọ́ sọ àforíjì ẹ̀sẹ̀ wájú wa wọ́n sì àkẹ́wà ní ọlọ́wọ́ bá tí a tó sọ́dọ̀ dédé ọlọ́wọ́ kàrẹ́sì fún ọlọ́wọ́ bá sànù wà láyà tó kì àmà fúlẹ̀ ìṣẹ̀lẹ̀ àti wọ́n lọ́wọ́ ọ̀là Al-Qur'an Karim náà. léèwọ̀. no gbogbo akọ àwọn obìnrin wálé lógóòrùn àmọ́ àwọn ọkùnrin àgbọ̀dọ̀ lè gold ọlọ́run ṣe gold lé ìwọ̀fà lè ọmọ yìí níbẹ̀ àwọn obìnrin wọn ò sí nínú àwọn tọ́lọ́run ṣe lé ìwọ̀fà àwọn obìnrin lè gold àmọ́ tó máa ń lo gold ní ọ̀sọ́ wọ́n máa yọ wọ́n máa yọ làkẹ́ ọwọ́ ló fi sí ni wọ́n so mẹ́sẹ̀ ni wọ́n so mọ́rùn ni wọ́n pa kọ́rẹ́ sílẹ̀ ni ọ̀dọ̀ ìtúwájú ìjábàtì wọlé ẹ̀ wọ́n máa yọ làkẹ́ lórí ẹ̀ àmọ́ àwọn ọkùnrin àràmù

àwọn sàbẹ̀ abẹ́ máa kókó ọlọ́wọ́ bá wọlé méjì sẹ́gbẹ́ ẹ̀mẹ́ta kúrò lọ́dà kọ́ inú Qur'an wọ́n rí pé al-hayyul qayyum aláàkọ́ wọn inú Qur'an inú sọ́tò Baqara inú sọ ayàtò kùrùsí ayàtò gbajúmọ̀ ni ìbẹ̀rẹ̀ láàkọ́ Allahu la ilaha illa huwa al-hayyul wọ́n rí ní sọ́tò tọ́tẹ̀lẹ̀ Allah al qayyum ẹlẹ́ẹ̀kẹta ni wọ́n rẹ̀ jìnà díẹ̀ inú sọ́tò tọ́ ha ánàtì òwòjó lọ́la ayé lọ́la ayé kàyọ̀ ó kọ́ ọlọ́ọ̀bà méjì ní ẹ̀bí ọlọ́ọ̀bà ọlọ́ọ̀gbà lóyè ètò ìbọn mi pọ̀fọ̀ mọ́ pọ̀fọ̀ mọ́ dàrí fọlọ́ wọn fẹ́lẹ̀ fáwọn oníṣẹ̀ṣẹ̀ aláwọn babaláwo ó di olóòṣà ìwọ mùsùlùmí bá tó ní fatia ìwọ tó ní ayé kàyọ̀ ìwọ tó ní yá rahman rahim ó tó à ń pọ̀fọ̀ kẹ́ẹ̀fì à tábìlì pé ìnà rọ̀kọ́ ọ̀tẹ̀má ìmùwọ̀tíwàlà ṣírìkùn kí ẹ máa pọ̀fọ̀ kí ẹ máa sun kamale wọ̀tẹ̀ máa ìmù kí ẹ máa sun kamale kí ẹ máa sun kamale mọ́tò wọ̀tí wàrà kí ẹ máa so ká ẹ̀fẹ́ máa wọ́ kí ẹ máa pé onífẹ́ obìnrin kan rí onífẹ́ ọkùnrin kan máa lo ṣẹ́rẹ̀ kùnà níbi ẹ̀bọ ni kí lọ́kọ̀ tó lẹ́bọ fi ẹlẹ́bọ lẹ́fàwọn ẹlẹ́bọ tí wọ́n ní Islam pẹ̀lú Kama má gbàgbé láti máa sìrìn lọ́wọ́ fún títò yìí àwọn brothers wa ti ń ta tí wọ́n ti ń dáhùn a ní sísè àwa Latifat Ibrahim ó fún wa ní Latifat Ibrahim ó fún wa ní two thousand naira Alhaji Aliyu ó fún wa ní one thousand naira Ọláyíwọlá Adéwálé Lukman ó fún wa ní two thousand naira ọlọ́sọ gbogbo wọn lẹ́sìn ọlọ́sọ gbogbo wọn lẹ́sìn ọlọ́sọ gbogbo wọn lẹ́sìn àkáǹtì wa wà bó ṣe wà wọ́n tó wá fẹ́ fọ́ zero márùn six nine eight two one Jaiz Bank ní báńkì tá ń lò Jaiz Bank ní báńkì tá ń lò àkáǹtì wa zero márùn six nine eight two one Umar bin Khattab al-Islami ló kọ àkáǹtì yẹn ọlọ́run mú dájú kẹ́mi ìwé ogun látàrí dáadáa kó wá fọ aláàzìkẹ́ alábàríkà aláàmà ìkísẹ́rẹ́ àmúwálẹ̀ náà wà ó láàdàna mo fọ àkáǹtì nọ́mbà yìí bóyá ká máa announce ní haúsá àbí english náà because ọ̀pọ̀lọpọ̀ ló fẹ́ donate fún ọjọ́ ajé tó ń gbọ́ yorùbá. tí ọlọ́run kò ní zoro. mo ti release camera padà. so that's uh, the account number of this program is five zero zero zero zero zero five zero six nine eight two one. If you want, want to donate for the progress in the center here Umar bin Khattab to look power. There are many activities going on. And especially for this uh, program, we want donations. And Allah will reward every one of us. Just take five zero zero zero zero zero zero zero six nine eight two one. Our bank is Jaiz Bank. The bank name is Mubun Khatab Islamiyah we are pleading to all Muslims to make sure we donate that this program is one hour. The Allah reward DITV and Al Khair Radio. They release the money for us, so we want people to help us. The Allah subhanahu wa ta'ala help everyone of us. La ilaha illa. Say Buddha Jai. Naam. So. Olùdarí. Ẹ máa ń sọ̀rọ̀ lọ́la, ẹ máa ń sọ̀rọ̀ lọ́la, ẹ láwùsá dé tí wọ́n ti níyàwó haúsá lé yóò mọ̀ gbèjà rẹ̀ lẹ́nu. ìwọ òkú lásán ọ̀gbẹ́ afẹ́ haúsá ni Kabiru ọ̀fẹ́ haúsá àbí borítọ́ rẹ̀ ń gbà mọ́ ní ilé ìwà níyàwó haúsá. ẹ mo ti á máa fi lọ́la ń ṣe àná.